إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أثر الصلاة فوى نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى جلوري إذن قوالتن العقيدة الواسطية أفن تسوى هنا ويدعون ويأمرون بالصبر عند البلاء والشكر عند الرخاء ورضا بمر الفضاء شيء سياموني سنة ونكي wọn a máa pàṣẹ bisọ́bù pàṣẹ sùúrù ẹ̀ńdẹ̀lbàlá ìgbà tí àdánwò bá ṣẹlẹ̀ wọ́ṣùkù ẹ̀ńdẹ̀rọ̀bá nígbà tí ìdẹ̀kùn bá ń bẹ tí ara bẹ ní àwọn onísúnnà wọn a máa pa àwọn èèyàn láṣẹ ìpínkù ọmọdúpẹ́ fún ọlọ́run ọba allah والرضا بمر القضاء ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kádàrá ọlọ́wọ́n bá nígbà tó bá ṣẹlẹ̀ sí ìyàn tó ṣe wípé kò yọ ọ̀yàn nú wọn ní ibi ṣe sùúrù ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala. وصفوان القرآن الكريم قل والعصر إن الإنسان لا في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ọlọ́run ọba أو àwọn èèyàn bẹ ní òfò àyàfọ̀ àwọn tọ́bá gba Allah subhanahu wa ta'ala tọ́bá gba bákanáà wọ́n ń lo sọ́ọ̀lì hart iṣẹ́ dáadáa wọ́n ń ṣe bákanáà wọ́tawọ́ sọ́ọ̀lì hart nítorí òdodo ọmọ ń sọ fúnra wọn wọ́tawọ́ sọ́ọ̀lì sọ́ọ̀lì wọ́n dẹ̀ tún mọ́ ń gbára wọn níyànjú láti ṣe sùúrù àwọn akọ́wọ́mọ sọ fún wa wípé ìran sùúrù mẹ́ta ló ń bẹ àkọ́kọ́ òun náà ni asọ́bùrù ala ta'atillah kí wọ́n ṣe sùúrù lórí ìtẹ̀láṣẹ ọlọ́run ọba torí pé ìtàn tí ó le díẹ̀ ni àyàfi ẹni tí ọlọ́run ọba subhanahu wa tó bá ṣe ń rọrùn fún ẹ̀kejì òun náà ni asọ́bùrù an ma'asiyatila oníkíyàn ṣe sùúrù kúrò níbi ìmọ̀ṣẹ́ ọlọ́run ọba ìyẹn náà ṣòro olùdíẹ̀ àfẹ̀yìntọ́lọ́run bá ṣe nírọ̀rùn fún ìkẹta òun ni asọ́bùrù ala àkọ́dárìláyìn mùlìmá ìyẹn ṣe sùúrù lórí kádàrọ ọlọ́run ọba tó ṣe wípé ó jẹ́ nǹkan tí ń dunni ìran sùúrù mẹ́ta tó ń bẹ lélẹ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹ́ kí a ṣe àpèjúwe ìran àṣùbá àlàwá kí ọgọ́rọ̀ àwọn oníṣìí ń bẹ lórí bẹ́ẹ̀dì wọn tó ṣe pé wọ́n sùn wọ́n á sùn wọ àsìkò tó wù wọ́n ni torí wípé wọ́n lè ṣe sùúrù rẹ̀ wọ́n á láwọn ò lè dáhùn mọ́jú bó ti ẹ̀jẹ́ pé eléyìí náà irọ́ ni ṣàìtọ́nù ló ń ṣiṣẹ́ ìwé ni ẹ̀bẹ́ tá yí pé kó wá gba owó kan lágbo mẹ́rin ìdájí aago mẹ́ta àbí méjì gan ló ti jí ó lè dààmú mọ́jú ń gbà ṣùgbọ́n wá sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ní ẹ̀mí rẹ̀ ọba tó ṣe póun ló dẹ́ ọba tó ṣe pé lílọ bíbọ̀ rẹ̀ òun ló ń rọrùn ìgbà yẹn yóò mọ mú àwọn oríṣiríṣi excuse wá kìíní ẹ ó lè òun ò lè dààmú mọ́jú bẹ́ẹ̀ ni ó lè ṣùgbọ́n èèyàn ní láti ṣe sùúrù lórí ẹ̀ ìyẹn ni ó ń tọ́ka pé ẹrú gidi lè yàn ìyẹn ló ń tọ́ka wípé èèyàn juwọ́ ju sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala anabuwa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ó dá aljanna wa huffat bil makari aljanna gbà dá àwọn nǹkan tí ara kọ̀ náà fi rọ̀pẹ̀ ká rẹ̀ ọlọ́run ọba dẹ̀ dá iná wàhọ́fà tí ṣahawat àwọn adùn ọlọ́run ọba fi rọ̀pẹ̀ ká rẹ̀ tó túmọ̀ sí pé àwọn iṣẹ́ tí yóò lè ṣe sùúrù lé lórí àfi pẹ̀lú àánú ọlọ́run ọba èèyàn ní láti ṣe láti di ọmọ àlùjànnà náà àwọn ọṣẹ́ tó ṣe wípé wọ́ọ́rọ́wọ́lé yóò máa ṣe èyàn ní láti jìnà sí àwọn nǹkan wọ̀nyẹn láti di ọmọ aljanna àwọn nǹkan tó ṣe wípé ọlọ́run ọba ṣe léwọ̀ tó ló jẹ́ pé àwọn nǹkan tó ṣe kú jẹ́ shahawat àwọn nǹkan tí shaitan tó ti ṣe lẹ́ṣọ̀ọ́ fún àwọn èèyàn ló fi jẹ́ pé ẹ̀ẹ́rẹ́ lómii ó lè darun mọ́jú wọ́n lè ṣe patí mọ́jú wọ́n á jó wọ́n á mu tí wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n láwọn ń ṣe gbé ni ṣùgbọ́n the same person kó dìde kó lò yẹn náfìlà lóru òní lára torí pé tọ̀hún yẹn ṣáwà ní adùnní ajó bóbìnrin olóbìnrin jó bọ́kùnrin ọlọ́kùnrin jó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká mu tí wọ́n jú yóò ṣe fasíwájú kò sí nǹkan tó tó ní lára ń bẹ ṣùgbọ́n kó fi àsìkò yẹn kó fi yẹn náfílà kó jẹ tìláwà lóru ó jẹ nǹkan tára kọ tọ̀hún nǹkan tára fẹ́ nítara fẹ́ yẹn òun náà fọ̀rọ̀ kíríkà náà nítara kọ òun náà fọ̀rọ̀ kíríkà jẹ́ náà bẹ́ẹ̀ lẹ́rù mi ó lè mú standing kó wo bọ́ọ̀lù man u àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí ìdúró ló ti wò ó yóò lo forty five minutes yóò fi wo bóyá first half ni yóò tún dúró náà yóò wo second half ẹ̀ wọ́n ṣe pọ̀ sí ní tó wá wọn mi mọ́ṣáṣí nínú Ramadan tán bá ń kí tí ìmáàmù bá lò kọjá forty minutes yóò pariwo ní yóò ń fẹ́ tó bá tiẹ̀ tún lè ṣe sùúrù nù nínú Ramadan mọ́ṣáláṣí mọ́dúnsangbá wọn lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí fifteen minutes wọ́n ti ké tarawih tán ẹni náà tó bá ń lò kọjá yẹn àwọn yẹn abínú sí pẹ̀lú mi àwọn kí á ah, ẹ̀ka bọ̀làgbà wà nù wa báyìí báyìí báyìí báyìí báyìí the same àgbàlagbà ni ó fi forty five minutes yóò mú dúró bóyá lọ lóbi títì ni orí mi tí wọ́n ti ń ṣe eré kan bí àwọn tẹlifíṣàn tẹ́ mọ́ ń gbé sí ojú títì òun náà dúró standing yóò wo nǹkan yẹn ó lè dúró forty minutes kò ní láti gbàgbàlagbà lóhun ṣùgbọ́n àti dúró twenty minutes yóò ní lára ìkanú àwọn akọ́ rẹ̀ wa ọ̀sọ̀ fún mi olóhùn ti lo súrà kúkúrú kan fi kírun rí onígbà táwọn parí ohun ènìyàn wa bá wọn fi ká súrà yẹn ti gùn òun á wò pé nínú wa máa kà nísìnyí àbí kó máa ká bí mi iná àtọ̀ iná kàlùkàwùsà kó nǹkan kúrú aláwọ̀ ìtò nǹka bóyá nǹka bí wàṣáǹtì wàdùn àhá àbí nǹkan pẹ̀lú nǹka ó lẹ́nu mi wá bá òun pé tó ń ka ẹ̀ ti gùn jù àwọn súrà tó wà ṣọ́ọ̀ṣọ́ tó wà but the same person ó lè lè ọṣù fàájì kó lọ patí kó jó ṣèpọ́n ló ń ṣiṣẹ́ ń bẹ̀rù ló ń ṣiṣẹ́ so ló jẹ́ wípé mùsùlùmí gidi ó gbọ́dọ̀ rántí ìpé ayé tó ń wáyé fúngbà díẹ̀ náà yìí àwọn kan ń pariwo wọn tẹ́lẹ̀ wọn àti láyé máa ń sí àwọn tá ń bẹ́ ń bẹ́ náà tó bá yà ní sí mọ́ ìdí ń kálukú wa tá a síwájú òun ni tá a lọ bá sọ láti ṣe sùúrù sùúrù lórí tẹ̀láṣẹ ọlọ́run ọba ẹ ni ẹ gbààwẹ̀ ni gbogbo àwọn nǹkan wọn lónìí sùúrù àwọn nǹkan tọ́lọ́run ṣe léwọ̀ bẹ́ẹ̀ ni ara máa ń fẹ́ ó ní ìdí ká ṣe sùúrù láti jìnà táwọn nǹkan yẹn ìgbà mí ẹni tó dúró déédéé tó wá ń wá àwọn èèyàn eléyìí ó ń kó obìnrin káàkiri ayọ̀kẹ́mi náà lè kó obìnrin ṣùgbọ́n yóò mọ̀ rántí pé ọlọ́run ọba ní wala taqrabu zina ẹ súnmọ́ zina innahu kana fahishatan wa sa'a sabila ìwà burúkú ni ìwà àbàjẹ́ ni ọ̀nà burúkú ni yóò kóra tó mẹ́ alóhùn òbí satisfy ara àwọn àyàfi pẹ̀lú ọ̀nà tí ọlọ́wọ́ bá yẹnu sí so yóò prefer ipe kó ń fẹ́ kankan fẹ́ ìyàwó kejì àbí fẹ́ ìyàwó kẹta àbí fẹ́lẹ̀ kẹrin tó bá rọrùn ju wípé kó ń lò níyàwó kan ṣùgbọ́n gbogbo obìnrin tó ń bẹ ládùúgbò tó ti fẹ́ fi lọ̀kulọ̀ lọ̀tán gbogbo obìnrin tó ń bẹ ń bíṣẹ́ wọn ló ti fẹ́ kìlọ̀kulọ̀ lọ́nà the same person ó lè bọ́ta kò ní oníkàmọ́ fẹ́ bí ìyàwó kan lọ bí experience tí mo ní nìkan lọ àwọn àsìkò arch ní kẹbi two thousand five ẹni yìí oníkàmọ́ fẹ́ bí ìyàwó kan lọ àṣejù ni èmi àti àbá ọ̀rẹ́ mi àwọn ń béèrè lọ́wọ́ bàbá yìí wípé ọmọ mélòó lẹ́ni ọlọ́mọ mẹ́rin ọmọ ẹyọkan lẹ́ẹ̀kẹ́ bí ìníjú ọmọ ẹyọkan lọ aṣèjú ni torí pé ó so mọ́ nǹkan kan ó nítorí pé yìí ò lè nífẹ̀ẹ́ àwọn ìyàwó yẹn déédéé tó kò yẹ kéèyàn fẹ́ ju ẹyọkan lọ àwọn afọ́fọ́ náà wípé ò lè nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹnu ọkàn déédéé tọmọ kan lẹ kó bí lẹ́yìn abéèrè lọ bàbá yìí ipe chẹ́ẹ̀tì ẹ̀ ní girlfriend olùm ní girlfriend o tó wáyé pé ẹ̀yin ọ̀rọ̀ tọ́ sí yín lẹ́nu ẹ̀yin satisfy ara yín lọ́nà tí ọlọ́run ọba ò fẹ́ èèyàn kan wá ń satisfy rẹ̀ lọ́nà tí ọlọ́run ọba tó allow exercise ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí kan tó burú bí fẹ́yìn ṣe bàbá yìí ò lè sọ̀rọ̀ mọ́ so yín ń pọ̀ ẹlòmíràn níyàwó kan náà lòun ní ṣùgbọ́n ìwà tó ń wù ní ìwà tí ò lè gbàdúrà kọ́lọ́ ọba jẹ́ káwọn èèyàn kan máa tí ti ọmọ òun obìnrin bẹ́ẹ̀ àwọn ọmọ ọlọ́mọ yóò máa bà ayé wọn jẹ́ kò fẹ́ níyàwó yóò kàn lò wọn yóò dùn wọn lẹ̀ nítorí wọn ò lè gbàdúrà kan máa ṣe fún ọmọ tòun yóò máa ṣe ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀ ṣètọ́n ìwà burúkú yóò máa ṣe lọ́ṣọ̀ fún wa ìwà dáadáa yóò máa pìrìsẹ́ǹtì ẹ̀ bí ìbàjẹ́ fún wa kìlákọ́lù gbogbo eléyìí tá à ń sọ ó ní pé asọ́bùrù ala ta'atillah wọ sọ́bùrù an ma'asillah àwọn nǹkan tó jẹ́ ìtọ́nà ọba ní káṣíkáṣí sùúrù yẹ láti ṣe àwọn nǹkan tó wọn bá ní ká sí káṣí sùúrù láti jìnà sí àwọn nǹkan yẹn ó ṣòro dẹni ó ní àwọn kẹtí ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá fi kàn wá ládàáwò kò sí bá a ṣe fẹ́ ṣe láyé tá a wà yìí o á pásítọ̀ àdánwò kan sí kejì ni ẹlòmí ó lè jádánwò jíjẹ múmu ẹlòmí ó lè jádánwò ọmọ ẹlòmí ó lè jádánwò ilé gbígbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí ó lè jádánwò ààrẹ á pásítọ̀ àdánwò kan sí kejì ni torí pé ọlọ́wọ́ bá ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون ọlọ́run ní dandan ní ká dán yín wò pẹ̀lú nǹkan tẹ́ ẹ fẹ́ àtàwọn nǹkan tẹ́ ẹ fẹ́ ńgbà mí. wà ilé náà tó jọ ohun wa lẹ̀ padà sí. so ìdánwò pẹ̀lú àwọn kádàrọ̀ ọlọ́run ọba tó ṣe kó máa ń nini lára ńgbà míì eléyìí ó máa ṣẹlẹ̀ sí wa ẹni tó ṣe wípé kò bá lè ṣe sùúrù lórí eléyìí òun ni ó máa tọ ọ̀nà tí ọlọ́run ọba tó ṣe léèwọ̀ láti sọ́ọ̀bù pọ́blẹ́mù rẹ̀ ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá ní kórè lè gbé mara yóò wá solution sí nǹkan tó kàn án ní kádàrá tó ṣe wípé ó lè lárẹ̀ ṣùgbọ́n solution tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó approve yóò wá fún un so àwọn alùsùnnà wal jama'a wọn a máa pàṣẹ ká ṣe sùúrù àwọn náà máa gbìyànjú àti ṣe sùúrù torí pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní illa alladhina amanu وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر àwọn tó ṣe pé wọ́n máa ń wọn yànjú àti ṣe sùúrù tó kò ń ṣe àlùsùn lẹ́ni tó ṣe pé nígbà tí kankan bá ṣẹlẹ̀ sí wa ládàáwò kan sí kejì yóò ní ẹ̀tẹ̀sẹ̀ lébọ̀ ẹ̀tẹ̀sẹ̀ lébọ̀ tó ń sọ òun ni pé ìtẹ̀ bá rí ni ẹ lò ló fi jẹ́ pé ẹlòmíì kọ́lọ́mọba kó ṣàánú wa kó jẹ́ ká ní àtìbọ̀tán dáadáa ẹlòmíì yóò máa lóhun ṣẹ́sìn òun kírun ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà tí ó bá kú ibi tí ó kú sí ibi tí ẹ̀kan ti bá mùsùlùmí yóò kú sí bí a kó kú sílé aláwo kó kú sí inú ẹ̀sìn míì látara pékè ní òun wá ìwòsàn sọ́nàrì tó ń ṣe abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala àdáwò tí ó lè jù wá lọ kọ́lọ́mọba kó má gbé bẹ́ẹ̀ nìkan kan wa àdáwò tí ó bẹ̀rẹ̀ sí wá jẹ́ kọ́lọ́mọba kó má gbé bẹ́ẹ̀ nìkan kan wa so eléyìí ìtàn tó pàtàkì púpọ̀ yìí agbọ́dọ̀ mọ́ gbára wa níyànjú lórí ká ṣe sùúrù ká máa gbára wa yànjú lórí wípé bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó wọn bá pa wá láṣẹ àwọn nǹkan míì wọ́n lé lórí ẹ̀mí wa láti ṣe ṣùgbọ́n a nídìí sùúrù a gbọ́dọ̀ fún jẹ́ni tó ṣe yí pé yóò máa léra wa jìnnà sí ìtẹ̀láṣẹ ọlọ́run ọba a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò máa encourage ara wa lórí ìtakò àṣẹ ọlọ́run ọba anabuwa muhammad sallallahu alaihi wa sallam a fi máa sọ wípé la tusahib illa mu'minan mọ́ mú yàn lórí ayò àfẹ́ni tó jẹ́ mùmínì ẹni tí ó ràn ẹ́ lọ́wọ́ nu mùmínì yóò sòdodo fún ẹ yóò wu ẹ̀sìn rẹ yóò wà lìkìyàmọ̀ rẹ wala ya'kul ta'amaka illa taqi ẹni tó ṣe pé ibi yóò jọ ọmọ wọlé ara yín tẹ́jọ́ ọmọ jẹun ara yín rí kúrú páyọ̀ ọlọ́wọ́ báyìí yàtọ̀ sí pé a kàn dáná afáwọn èèyàn jẹ́ àṣetọrẹ àánú kéèsì ọ̀tọ̀nu ṣùgbọ́n ẹni tẹ́ẹ̀jẹ́ wọlé wọ̀dé fúnra yín tẹ́ẹ̀jọ mọ ọjọ́ oúnjẹ ara yín ó lọlé rẹ̀ ó lọlé kí ẹjọ mọ ọjọ́ oúnjẹ rí pé tẹ̀kí olùpáyọ̀ ọlọ́run ọba torí pé tó bá mú ṣẹ̀kí ìlú ẹ lórí ibú èèyàn àbẹ́ni tó ṣe wípé ó jẹ́ fáájú kò kí èèyàn tó mú lọ́rẹ̀ tó bá wá lọlé yóò fọtí lù ẹ́ yóò fẹlẹ́dẹ̀ lù ẹ́ yóò fi zìnà lù ẹ́ yóò fọtí múmu lù ẹ́ torí pé kíní ẹni yìí ni ṣẹ̀kíyùn fáájú olórí ibú èèyàn gbòkí èèyàn ni ìgbà tó bá dẹ̀ni wípé ni tá à ń bá ní lẹ́ni tí ń fọtí múmu lọ wá tó ń fi zìnà ṣiṣẹ́ lọ tó ń fi tẹ́tẹ́ títa lọ tó ń fi ẹbọ ṣiṣẹ́ lọ kò sígbà tí àwa náà ní fọ́ọ̀lù sínú páńpẹ́ yẹn tó ló jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala oníyá ayọ̀ lẹ́dínà ọlọ́ni mo pẹ̀lú olùgbàgbọ́ ìtàkùnlá ìpáyọ̀ ọlọ́run ọba nítọ́lọ́run ọba ní ẹṣin ní ẹṣin tó ní ẹjìnà sí ẹjìnà sí okú ló máa sọ ọ́ kéyìn ó máa bẹ pẹ̀lú àwọn tó ṣe wípé wọ́n jí olódodo yìnyín àwọn tó ṣe pé wọ́n dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba àwọn asọ̀dìkú náà ma Allah àwọn tó ṣe fáǹsìn lọ́wọ́ bá bèèrè class pẹ̀lú sincerity so eléyìí òun ni tí àwọn ahlus sunnah wal jama'a tí wọ́n máa ṣe wọ́n máa pàṣẹ dáadáa àwọn gangan fúnra wọn ó máa wùwà dáadáa illal ladhina amanu wa amilu salihati wa tawasaw ọ̀rọ̀ mi ni ẹ máa wo ẹ wà mí ìwà rẹ òun gangan fún rẹ wá sí i ẹlòmíì kò ń ṣe tó ń sọ ló fẹ́ gbọ́ ṣùgbọ́n tó ń ṣe ló fẹ́ wò àwọ̀ pé ṣe tó ń sọ fún wa ṣóun náà mú ṣe àbí òun mú ṣe nítẹ́lómi ìfẹ́ wò nìyẹn tó bá ṣe kó mú ṣe yóò lẹ́nu tí ẹ kí n akọ́ṣe lélẹ́yìí tó bá ṣe pé ó ń sọ é fáwọn èèyàn bí lòun ṣe eléyìí lè mọ́ mu ẹlòmíì láti gba òdodo tó ló jẹ́ pé ahlùsúnnàtì wàlùjọ̀máà wọn a máa gbìyànjú láti máa mú àṣẹ ọlọ́wọ́n bá ṣẹ wọn a máa gbìyànjú láti jìnnà sí ti ọlọ́wọ́n bá ṣe léwọ̀ lẹ́yìn náà wọ́n máa pa àwọn èèyàn láṣẹ láti máa mú ti ọlọ́wọ́n ọba tó sọṣẹ wọ́n máa pa àwọn èèyàn wọ́n máa kọ̀ fún àwọn èèyàn láti tẹ̀lé sínú kẹsì ọlọ́wọ́n ọba tó ṣe léwọ̀ wọ́n máa para wọn láṣẹ bákan náà àwọn gẹ́gẹ́ fúnra wọn ó máa ṣe sùúrù lórí àwọn àdánwò tí ọlọ́run bá bá gbé wá wọ́n wá solution sí àwọn àdánwò yìí ní ọ̀nà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó yọ̀ǹda. fẹ́lú mí ń bẹ tó ṣe wípé yóò máa ṣe ti a sí àtàtà kóòtù òun náà ni tí èèyàn máa sọ̀sọ̀kúsọ nípa àwọn nǹkan tí ọlọ́run ọba bá fi kàn yàn eléyìí nǹkan tó láburú tó tó léwu ní tó dẹ̀jà burú ńlá àdánwò díẹ̀ kan wá bóyá nǹkan sáfẹ́rẹ́ fún wa àti wẹ́ẹ́bẹ́ lọ ní wọ́n á ní ọlọ́run ṣe jẹ́ pé mi ló ń fi irú nǹkan báyìí kan bóò ní tiẹ̀ ṣe special tọ́lọ́run ò fi kàn ẹ́ àwọn tó ń láwọn ọba jù ẹ́ lọ àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba pàdánwò kan wọn ìrọ̀ ọlọ́wọ́ bó ṣe jẹ́ pé mi ní nǹkan báyìí wá tọ́ sí ó ṣe jẹ́ pé mi ó ṣe jẹ́ pé mi kí ló mú ẹ mọ́ sọ pé ó ṣe jẹ́ pé wọ́ ta ni wọ́ àwọn tó ju ẹ lọ́nú àwọn ànábì ọlọ́wọ́ bá àdáwò kan wọ́n ẹlòmíì àdáwò kajẹkámú kan ẹlòmíì àdáwò àárẹ̀ kan ẹlòmíì àdáwò ọmọ sọ àdáwò kan wọ́n àwọn tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí jùlọ mú ọmọ ènìyàn lélẹ̀ so ó túmọ̀ sí pé ìwọ ò fẹ́ṣíà tánà ò bá kẹ́ ṣùgbọ́n àdúrà òní ọlọ́wọ́n bá kó mọ́ gbé àdánwò tí ó ju agbára wa lọ tí ó ju ìmánì wa lọ kó mọ́ gbé kàn wá eléyìí ni tí a ṣùgbọ́n pé àrírí àdánwò kan sí kejì ẹ́ẹ́ ọlọ́wọ́n bá ti sọ fún wa lánàá gbòwá nínú ẹ̀kọ́ mi ṣẹ́yìn nínú ọlọ́run ní dandan ní ká dan yín olùgbà ní àfẹ́kù ìbẹ̀rù sínú ọkàn yín wọ̀lùjọ́rò ìgbà mí ẹ̀bí ó pa yín dandan ní ká ṣe fún yín wọ̀nàfin minal amwali wal anfusi wa samarat ìgbà mí owó yóò dínkù dúkìá yóò dínkù ẹlòmí ó kó sí bísínẹ́sì owó yóò kà wọ́ mi náà ni bẹ́ẹ̀ ni máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ̀l anfusi ìgbà mí èèyàn lè kú fún yàn wọ́sánáràt àwọn kókó wá ọlọ́run bá ní wọ́n bá ṣe sọ́bìrì àwọn tó bá lè ṣe sùúrù sọ fún wọn pé kí ni ọ̀rọ̀ owó padà dayọ̀ الذين إذا أصابتكم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون àwọn tó ṣe pé tádàwò kan bá kàn wọ́n wọ́n ní kí fẹ́ ṣe inna lillahi dájúdájú àwa gan fúnra wa ọlọ́run ló ní ìbá ṣiṣẹ́ kù wà iná ilé ìrọ̀jù road ọ̀dọ́ rẹ̀ náà là á padà sí bí ọlọ́run wa sọ ó ní ulaika alayhim salawatu min rabbihim wa rahma ọlọ́run ní àwọn yẹ salawatu ọlọ́run ọba àti kí ọlọ́run yóò máa bẹ fún wọn wa ulaika humul muhtadun ọlọ́run ní àwọn tó ń bẹ lójú ọ̀nà ìyẹn o àwọn tó sọ inna lillahi àwọn tó ṣe kó wọ́n ń ṣe sùúrù àwọn tí wọ́n máa fara ya ẹlòmí ń gbà tí nǹkan bá ṣe bóyá àdánwò ọmọ ní ó lè já rẹ̀ sí ó ọlọ́run ṣe yí tán ọlọ́run ṣe wá jẹ́ pé mi fúnra ẹlòmí àtọ́ni lẹ́mú wípé ọlọ́run á ìkà ni ẹ́ eléyìí ni wọ́n pè ní kí ni àtàtà kóòtù alákùdárìlà kádàrọ̀ ọlọ́run ọba ká máa bínú rẹ̀ délẹ́mú tó kí ni àá máa sọ ìsọkúsọ ẹlòmíì ní ẹ̀ka tó ń sọpọ́ tiẹ̀ ló jáde láyé ah ta ni ó máa ṣàánú mi báyìí ta ló bẹ sórí ilé ayé ẹni tó ń ṣàánú ẹ̀yìn ẹ̀ ta ló dóhùn gẹ́gẹ́ fún rẹ̀ ìkan náà wà fún ọ̀rẹ́ wa wọ́n lé ẹ̀ka ń bẹ tó pé ó máa ń lọ sí ìkan náà àwọn ìlú oníbàbá kan tó máa ń lọ bá ń bẹ bàbá yẹn ló máa ń ṣe àwọn àjò fún un bàbá yẹn wá ní kí ó mú ẹran wá àjò tí àwọn ó ṣe lọ́tẹ̀ yìí ọjọ́ yẹn gbà tí ó wá débẹ̀ ó gbọ́ pé bàbá ti kú ó dẹ̀ ti mẹ́ran débẹ̀ ó bá pariwo pé ah òun bàjẹ́ báyìí táwọn ní òun máa ṣàánú òun báyìí àpò ọ̀rẹ́ wa yìí ló wà lẹ́gbẹ̀ẹ́ yẹn pé ẹni tó ń ṣàánú bàbá yẹn náà ni ó ṣàánú ẹ̀ eléyìí tó ń sọ yìí tàfà kóòtù ni àti pé bàbá tó ń ṣe tó ń lọ ń bá fún tó ń bẹ̀ṣẹ̀ ẹ bọ́ lẹ́jọ́ ń ṣe fúnra yín ẹ bọ́ ìwórogún pẹ̀lú ọlọ́run ọba lẹ́yìn méjèèjì tó ń ṣe fúnra yín òtún wọn sọ pé ta ni ó ṣàánú ẹ nísìn ọlọ́run tó dẹ́ òun ló kù fún ẹ kí la fẹ́ lu ń bí eléyìí òun ìsọkúsọ agbọ́rọ̀ jìnnà sí nígbà tí àdáwò tó bá bá wa so ló jẹ́ pé àwọn àfa wọn a máa sọ fún wa ó ní nǹkan tó ṣe rí pé a mọ̀ sí asọ́bùrù sùúrù ó ní nǹkan tí a mọ̀ sí aṣókòrò ìdúpẹ́ ó ní nǹkan tí a mọ̀ sí ìmá àrídọ́ káyọ́nú ó dẹ̀ ní nǹkan tí a mọ̀ sí àtàtà kóòtù ẹ̀rẹ̀ yìí ó ní ìdájọ́ lórí wọn asọ́bùrú ká sùúrù ọ̀ràn yẹn ni ẹ̀ṣùkúrú ká eléyìí nǹkan tí nígbà tí àdánwò bá ṣẹlẹ̀ sí wa ó ṣe pé nígbà tí orí bá ṣẹlẹ̀ sí tí àdánwò bá tún ṣẹlẹ̀ sí wa ká dúpẹ́ stéèjì kan ni nínú ìmánì àrídọ́ ká stéèjì kan lòun náà stéèjì káyọ́nù fún àtàdánwò bá ṣẹlẹ̀ sí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà ní kò ń ṣọ́ra yẹn tí nǹkan àdánwò bá ṣẹlẹ̀ sí wa pé káyọ́nù sí àdánwò yẹn ni ó ṣe ọ̀rá yẹn ṣùgbọ́n ká bínú sí ọlọ́run ọba subhanahu wa ta'ala látàrí eléyìí eléyìí èèwọ̀ ni kódà ó lè nídìí ẹlòmíì sí ìṣe kìfìrí pẹ̀lú ọlọ́run ọba ká dúpẹ́ eléyìí náà nǹkan tó wà encouraged ni ló jẹ́ pé ẹlòmíì tí nǹkan bá ṣẹlẹ̀ sí ní àdánwò yóò ní alhamdulillah ó dúpẹ́ fún ọlọ́run ẹlòmíì àwọn òpè ah, àdánwò ṣẹlẹ̀ sí ẹ ó ṣe bíznẹ́sì ó lùzì ó tún wá ṣe alhamdulillah a ní ah, ó ṣe bíznẹ́sì ó ni ṣùgbọ́n nǹkan yẹn lè mọ́ rọrùn fún yẹn láti ṣe so wọ́n á ní òkè kó ṣe asọ́bùrù ọ̀ràn yẹn ni yóò inú ẹ lè bàjẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ sí so wọ́n á ní kó ṣe rídọ̀ pẹ̀lú nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ á ní kó ṣe ọ̀ràn yẹn nǹkan ṣẹlẹ̀ sí ládàáwò kó wá yọnu sí nǹkan yẹn ó lè banújẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ ṣe tàṣà kùtù òun ni kó banújẹ́ kó máa bínú sí ọlọ́wọ́ ọba látàrẹ èyíhun èèwọ̀ nìyíhun ṣùgbọ́n àrùn ìdọ̀ kó yọ́nú sí tó ṣẹlẹ̀ èyíhun kó lè mọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀ṣùkùrù kó tún dúpẹ́ lórí tó ṣẹlẹ̀ sí ó lè mọ́jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn ṣùgbọ́n àwọn ìwà tó dáa náà ṣùgbọ́n èyí tó jẹ́ ọ̀rọ̀ òun ni ká ṣe sùúrù èyí tó jẹ́ ìwọ̀ òun ni ká bínú sí ọlọ́wọ́ ọba nípasẹ̀ pé àdánwò kan ó kàn wá so ló jẹ́ pé àwọn nǹkan mẹ́rin yìí a máa ń wo nígbà tí àdánwò bá ṣẹlẹ̀ ìgbà tí dáadáa bá dẹ̀ ṣẹlẹ̀ sí wa nǹkan tá a nífẹ̀ẹ́ sí àádùpẹ́ fún ọlọ́mọba subhanahu wa ta'ala ni àníyà láìmoore bọ́pọ̀lọpọ̀ mi ṣe máa ṣe àníyà láìmoore ọ̀pọ̀lọpọ̀ mi tí nǹkan bẹ́ẹ̀ bá ní ló jẹ́ pé ẹ̀rẹ́ lómi mọ́ṣáláṣí kò ní já ń bẹ̀ yóò mọ̀ wá mọ́ṣáláṣí ṣùgbọ́n gbà tó bá di pé chéńjì díẹ̀ bá dọ́wọ́ ẹ̀ yóò dẹ̀ ní tó ṣe pé kíni yóò mọ̀ mọ́ṣáláṣí ẹ̀ ní máa rí rédé mọ́ torí pé chéńjì díẹ̀ ti di ọwọ́ rẹ̀ ìgbà ẹ̀ lòun ló máa ṣe kọ́ńkọ́tíyán yóò máa jọ rẹ̀ lójú a ní ẹ̀ nílé máa jòkó pẹ̀lú àwọn rífra fún yẹn àwọn tọ́jọ́ ń kírun tọ́jọ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé ọ̀rẹ́ ní gbogbo wọn láti kékeré àwọn ni ó di rí fura torí pé change díẹ̀ ti dé torí ipò ó ti wà ní ipò yóò wá dẹni tí ó kírun mọ́ a ní àfa ẹ̀mọ̀ wípé mo láwọn meetings tó pọ̀ àwọn executive meetings ṣùgbọ́n kí ni ẹ kò lè fún mi láyè bóòlù ṣe ń ráyè tẹ́lẹ̀ executive meetings ni ò ní jí ó ráyè tọ́lọ̀ kí ló mẹ́kì executive àti wọ́ àtàwọn tẹ́jọ́ ń ṣe mítíìnì ta ló ní ẹ̀mí yín so ló fi jẹ́ pé ẹlòmíì ìgbà tí dáadáa bá ṣẹlẹ̀ sí òun nìkan ìgbà ẹ ló máa ń jìnà sí ọlọ́wọ́n bá ìgbà yẹn ni máa jìnà sí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ìgbà tí dáadáa bá ṣẹlẹ̀ sí wa ìgbà yẹn ló yẹ ká tún súnmọ́ ọlọ́run ọba jùlọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ta'arraf ila Allah fi ar-raqa ya'rifka fi shidda bá tí nǹkan bá dùn fún ẹ tí nǹkan rọrùn fún ẹ má gbàgbé tó bá di pé nǹkan le fún ẹ ọlọ́run ọba náà ò ní gbàgbé rẹ̀ wọ́n mọ ọlọ́run gbà tí nǹkan rọrùn fún ẹ tí nǹkan bá nira fún ẹ ọlọ́run ọba ní owó rántí rẹ̀ ó ní lọ́wọ́ mọ́sàn-án fún àwọn èèyàn tí ò ní mọ́mọ́ kakuléètì nǹkan tí ò jọra wọn ní tí wọ́n fún yàn lélẹ́yìn ní ìsìn ah, bóyá ọmọ asòun náà dolówó ni kí ni pọ́blẹ́mù tó bá dolówó látàrẹ ta ló sọ̀rọ̀ dolówó adúró owó ilé yẹn wá yọ àzàká ìnákúná nìyẹn bọ́tò lè yọ adúró owó yẹn àsowó tí wàá fi spọ́nsọ àwọn tán jó tí wàá fi spọ́nsọ àwọn tán mutí ó lè ra àmọye kírètì ọtí torí pé fẹ́ ṣe ìyàwó ó lè ra àmọye kírètì ọtí torí pé kí ni ó fẹ́ ṣe bá dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè náwó ìnákúná sáwọn nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n èèyàn kan lè bí ń pa ní o ti jẹun látàárọ̀ ó ní ìdí àsístáǹsì rẹ kò ṣe bí ẹni pòórì. bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ jẹ́ni tí ó mọ̀ ná ló fi jẹ́ pé àwọn àfọ àsọ fún wa pé èèyàn kan wá bá wa wá tọrọ táà bá ti kẹ́fin wípé ẹni yìí nìyí ó mú kìíní yìí níṣẹ́ ni wọ́n fún máa wo pé ọlọ́run ọba tó ní kẹ́ni ẹ máa wà ń kọ̀ǹdíṣàn yẹn tí wò rẹ̀ sí kọ̀ǹdíṣàn yẹn kó ṣe mí máa ṣe ti àwọn kò ṣe kó gbọ́n jù lọ imagine pé ká ní pé wọ́n ló wà nínú kọ̀ǹdíṣàn yẹn kọ́ ìtẹ̀yìn ẹ wá bó ni wọ́n ti ṣe the only thing ní pé níyàn bá kẹ́ sí pé ẹni yìí ó ń parọ́ ni àbóso nǹkan ẹni iṣẹ́ ṣùgbọ́n wà ní need fún ìwọ ṣe ti tiẹ̀ máa rántí ọlọ́wọ́n ọba ṣe ìtọ́rí àánú torí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ló ṣe wọ̀ náà bẹ́ẹ̀ ìmá yẹn náà fílà ìmá kí n rọra yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí náà èyí ó máa ṣe àwẹ̀ Ramadan àwẹ̀ tatawa èyí ó máa ṣe àwọn wọ̀nyí náà lára nǹkan tí èèyàn fi ń súnmọ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni so ẹni tí ó ń bẹ ní ipò àlàáfíà ó lálàáfíà bẹ́ẹ̀ ló ń ṣe kó lo àsìkò yẹn láti lè fi súnmọ́ Ọlọ́hun Ọba eléyìí ni ìdúpẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa lára ròdùnmù tí Ọlọ́hun bá fún òun ni kó ti ṣàforíjì gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ fún mi ìró ìdùnnú ni tó bá ṣe pẹ́ lómi nu wa ni àmọ́ lọ ṣe kí ni àmọ́ lọ wọ́ ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ ni àti fún wa ní sàtífíkẹ́tì ṣùgbọ́n ní sọ lásán ò ṣe bẹ́ẹ̀ ó tún dúpẹ́ fún ọlọ́wọ́ bá débi pé ó yẹn náà fi làmọ́jú débi pé ẹsẹ̀ rẹ̀ ń ìyàwó rẹ̀ wá ní ìròjúṣe ọlọ́wọ́ bá ẹ tún ṣe wàhálà lórí eléyìí tí wọ́n lọ́wọ́ bá ti ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín anábì ní afala akúnà abdan shakura tòtọ́lọ́ bá ló ṣàforíjì fún mi ní tó kù ní pé kí ni kí wọ́n yà láì mórí máa jẹ́ ní ẹrú tí ó dùn ọdún rí ní trial má rí ní nǹkan tó ṣe wípé ó máa fi fojú kéré àwọn èèyàn ìkànnú àwọn afẹ́sìn ìkànnú àwọn kéwù rẹ̀ ní ah, ìrìn àfọ́ àwa àwọn èèyàn wá ń sọ̀rọ̀ yín dáadáa láwùjọ báyìí àwọn èèyàn sọ̀rọ̀ yín dáadáa kí láfa yìí sọ àfa ní ilé ìsòtú sọ yìí òǹdékẹ́rù mọ́ bà mí kó mọ́ ṣe pé ọlọ́run ọba ó fi dẹ̀mí ni ṣe pẹ́lómi ni yóò ní kí ni àgbọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ wa dáadáa náà ni pírípáwà náà ṣe à ń ṣe àwọn kan dáadáa tó kó jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sàbẹ̀ kan béèrè lọ́wọ́ rẹ̀ pé èrè òjijì ọlọ́wọ́ wa tá máa ń sọ̀rọ̀ èèyàn dáadáa tó ṣe pé wọ́n ń sọ òrè èèyàn wọ́n ń sọ dáadáa ẹnìyẹn ṣiṣẹ́ dáadáa òyìn wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa káàkiri ànábì ní tí nǹkan ájúrò bó ṣe mi ìró dùnú ni fún mi tó ṣe pé ọlọ́run ọba tó ní kó gbọ́ ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn àpáta ń sọ yìí òun ò wo sáìdì pé ìró dùnú ni òun wo sáìdì wípé tóun bá lọ gbàtàn jẹ pẹ̀lú nǹkan yẹn tó ṣe pé òun wá jọra àwọn olójú ó lè jẹ́ sọ́ọ̀sì ìparun fóun ni ó lè jẹ́ sọ́ọ̀sì parun fóun so ló jẹ́ wípé dáadáa tá a bá ń ṣe kádùnrin mọ́ lẹ́ni tó fi ń wo ojú rẹ ọlọ́run ọba lẹ́ni tó fi ń apírísíétì orí tí ọlọ́run ọba ṣe fún wa ẹlòmíì látara apírísíétì orí tọ́lọ́run ọba ṣe fún un yóò jẹ́ kó jẹ́ ẹni bí wájú ọlọ́run ọba láàfin ráwọn olówó míì ọlọ́run ọba kẹ́ wọn fún wọn ṣùgbọ́n àyè àfiṣíẹ́tì kìíní yìí ó sọ wọ́n di kìfìrí ó sọ wọ́n di ọ̀tọ̀ ọlọ́run ọba adẹ̀rẹ́ lòmíì tálíkà ní jíjẹ mímu ó nira fún ṣùgbọ́n látara ìtumọ̀ dúpẹ́ tó ń fẹ́ pàdánwò kan lóyún inú ẹ̀ ó tún wá ń dúpẹ́ fọ́lọ́run ọba lórí àdánwò yìí àbó ṣe sùúrù lórí àdánwò yẹn yóò dẹ̀ di ẹni ọlọ́run ọba lọ́jọ́ pé àwọn afá àmọ́ sọ wípé talẹni tó tiẹ̀ lọ́lá jù ṣé àfọ́ ìmùṣàkìr ẹni tó ń ròyìn jẹjẹ tó ń dúpẹ́ fún ọlọ́run ọba àbí ẹni tó ṣe pé alfakiru sọ̀ọ̀dù táníkà tó ní sùúrù ta ló lóore jù ìdáwọn àbá àtọmọ́ ń sọ ní èèyàn kan táníkà ní jíjẹ múmú nǹkan lé fún ṣùgbọ́n mọ́ ń ṣe sùúrù kò sọ̀sọ́kúsọ ń pa ọlọ́run ọba definitely irú èèyàn báyìí ẹni rẹ̀ níwájú ọlọ́run òun àtẹni tó ṣe pé ọlọ́run ọba bùn lọ́rọ̀ ó yí nínú ọlá ni ṣùgbọ́n aṣáàkiri ó jẹ́ ní ti máa dúpẹ́ fún ọlọ́run ọba orí tọ́lọ́run ọba ṣe fún ó ń fi mọ àwọn ẹlòmíì that is ó ń fáwọn ẹlòmíì nínú tọ́lọ́run ọba fún kò yá láì mọ orí sọ́lọ́run ọba kò máa bí ewu pẹ̀lú arrogance èrún yóò kí àwẹ̀ yóò gbà ẹbọ yóò jìnà sí ó appreciate tọ́lọ́wọ́ bá ṣe fún òun àti tálíkà tó ń náà ń ṣe tọ́lọ́wọ́ bá pa á láṣẹ ó tún wá ṣe sùúrù ta ló lóore jù so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ìkàtà ní láti wò ní a ní láti ṣe sùúrù tó pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala bá kámá yàlá ìmòrè sí ọlọ́run ọba kámá jẹ́ kí ìtọ́lọ́run ọba fún wa lọ́rọ̀ kó fọ́ wa lójú débi pé àwa yàlá ìmòrè àmọ́ fojú kéré àwọn èèyàn àmọ́ yẹpẹrẹ àwọn èèyàn nítorí pa ní chíńjì lọ́wọ́ so eléyìí nǹkan tí àwọn ahlu sunnati wal jamaa tí wọ́n dúró lé lórí ni bákan náà nǹkan tí wọ́n ń pèpè sí ni gẹ́gẹ́ bí n tá à ń sọ fún wa alásọtúnsọ tábà ní ahlu sunnati wal jamaa àwọn onísúnnà à ń sọ àwọn mùmìnì gidi tó ṣe pé mẹ́sìn ṣe wá ni wọ́n ṣe dúró tì eléyìí ò wá kí n ṣe assumption téèyàn kan ní àwáni àwáni kí n tẹ́ kan ló mọ́ gbìyànjú láti lè máa bẹ́nu ẹ̀yìn kò sí gẹ́gẹ́ bí abìkan ní ẹ̀kọ́ta wọn wà ibi tí wọ́n dì mú òun náà ni alkur'an wa sunna bí fàmì salafil umma alkur'an àti sunna bí àwọn ẹni ìṣíwájú anábúwa muhammad sallallahu alaihi wasallam àtàwọn sàábé rẹ̀ àtàwọn tó wá lẹ́yìn wọn tọ́tọ̀ ìlànà wọn bí wọ́n ṣe dúró lórí ẹ̀ eléyìí ni wọ́n pè ní kíní ahlus wal jama'a abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala ó ka fún ara wọn kọ́lọ́mọba subhanahu wa ta'ala fi ẹsẹ̀ wárí lẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام nam alhamdulilah salatu salam ala rasulillah abad ẹni tí yẹn bá rí tí ó ti sọ ká máa tọrọ ó ti sọ di iṣẹ́ islam gbogbo fún rẹ discourage ká máa tọrọ àyàfi tá a bá ní ìdí ẹ lóko so ó ní ẹni tí ó bá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn tó ń béèrè láti ní àbéèrè tún béèrè ní anamisọ́lá asálám ó ní ẹni yẹn ògùn náà ni tí ó ń gbámú ni so ó ní ìgbà ní anamisọ́lá asálám tó sọ ó ní ẹni tó ṣe gbogbo máa ń béèrè ní ìbéèrè tún béèrè lọ́wọ́ àwọn èèyàn ní tó bá jọ gbé dàlkìyàmà yóò wá wọlé ìsàfihàn ìmúṣà àti láàmù egungun bí ẹni tó ṣe kó ti gbẹ láàmù ti mú bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ bó ṣe gbé ìdìbò so islam discourage ká máa tọrọ ṣùgbọ́n tí a bá ní ìjì ní ti tòótọ́ èèyàn lè tọrọ so ló jẹ́ pé ẹni tí ó sọ ọ́ di iṣẹ́ islam ó takoro èèyàn bẹ́ẹ̀ sọ́tọ́wọ́ ara ẹni tó sọ títọrọ díṣẹ́ ọ̀rọ̀ àbáwá ń fún à encourage ìbàjẹ́ yìí ṣùgbọ́n ní tí a mọ condition ẹ̀ní ó tọrọ a ní láti fojú kéré rẹ̀ ni ó lára àwọn òyà olóńfẹ́ operation kan olóńfẹ́ ṣe kìíní kan ìgbà tá a bá mọ̀ kó ń parọ́ ti tẹ̀lé fún ni tó bá kò sì tó kàn wá pẹ̀lú yẹn ìgbàtà àbá ti ní evidence pé this particular person ó parọ́ ni títí wá ní káwà ṣe ṣùgbọ́n tá bá rí sign ni wípé ó parọ́ ni a rí sign yẹn lára ẹ̀ ní so a kámọ́ fún lóyìn bẹ́ẹ̀ kámọ́ fún lóyìn bẹ́ẹ̀ àbí tó bá ṣe pé sign yẹn ò ṣe nǹkan tí ó rí ní àgán àlè fún un anabiwa muhammad sallallahu alaihi wasallam ti ń pín zaka jọ kan àwọn kan wá wá anabiwa wò wọn ó rí pé able bodied men làwọn méjèèjì wọ́n lè láwọn àwọn náà níbi zaka anabi sallallahu alaihi wasallam ó wá ní kíní yóò láti hìlù lẹ́zẹ̀ẹ́ni yìí wọ́n láti kọ̀wé yìí mọ̀tẹ́sì zaka ẹ̀ pé kò tọ́ pẹ́ni tí olówó tó náà ní pípò bá zaka wọ́n láti kọ̀wé ní mọ̀tẹ́sì ẹni tó yẹ kó lágbára tó lè ṣiṣẹ́ tí ó wá ṣiṣẹ́ zaka ò tọ́ sí ewé èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n náà bí ṣe fún wa torí pé nǹkan pè mọ́ra òní ṣùgbọ́n bó ṣe wò wọ́n àwọn eléyìí ìrísí wọn ni ó jọrí sí ẹni tó ṣe wípé ó ní ó jọrí sí ẹni tó ṣe pé ó yẹ kó lè ṣiṣẹ́ ṣùgbọ́n arí yẹn kan nísì tó jẹ́ bí aláàárẹ̀ wà bá wa báwa kan ṣe ń wo arí pé ẹni yìí nìkan ní ẹ̀rọ jẹni tí ó gbádùn ni so irú èèyàn bẹ́ẹ̀ á fún ẹlòmíì dẹ̀ ní condition tó wà condition wípé yóò mọ̀ lọ káàkiri yóò mọ̀ tọrọ ni torí pé kò lè ṣiṣẹ́ pẹ̀lú condition yẹn nítorí lè máa fi jẹun òun náà ni pé kó máa tọrọ ni bí kọ̀díṣẹ́ ẹ ṣe wà so irú ìyẹn kọ́ là ń sọ wípé ó sọ ọ́ díṣẹ́ pẹ̀lú pé ẹni yẹn ó fọ́ sí kòkó ṣe pé kò rẹni já fún bí kọ̀díṣẹ́ ẹ ṣe rí nítorí bá tọrọ nígbà yìí náà ní èjẹun lónìí nítorí bá tọrọ mẹ́rin lọ́la òun ní èjẹun so irú bẹ́ẹ̀ a sì lè fún irú àwọn èèyàn báyẹn wallahu a'lam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك